إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم فقهنا في دينك وعلمنا تأويل كتابك على الوجه الذي تحب وترضى اللهم الرحمن الرحيم ما nísẹsẹ tẹlẹ náà kà á sí ọ ẹlẹ́ẹ̀kẹjọ kámẹ́nugbá onáà dídé tí ọlọ́ọ̀bà lè jọ ọ̀dẹ ọlọ́ọ̀ tó lè jọ ọ̀dẹ ìyá náà àìsàn ayé rẹ̀ pé dídé yìí níbi ó sì lé ẹgbẹ́ ọlọ́ọ̀bà lè jọ láàbù lọ́mọ gbogbo ọlọ ní ìbámu sí tóbi rẹ̀ àti gbígbọ́ngbà rẹ̀ láì ní sọ pé òru bẹ́ẹ̀ láì la dúró المسلمين ما عجب الكفار إلا وقد علم أن الأبرار يرونه عز وجل الله حديث صحيح àwọn káàkiri ó ti ká àtàkùn ọ̀tún òfin ní rí o bí kẹsẹ̀ ó ti ó ti mọ àwọn dáadáa ó ti ó ti ń ta wá lórí ó àwọn ọmọ mi ní nìkan náà ní ọ̀rọ̀ náà. ẹlẹ́ẹ̀kejì inú ọ̀rọ̀ àwọn mímọ́ ṣùgbọ́n fún àwọn mọ́mìnì àwọn mùnàfíì táwọn náà ti islam láyé àwọn lórí ọlọ́run torí pé bí ayé wọn tún káàdùkú jẹ wọn fi yíman wọn fi ìgbàgbọ́ òdodo wọn ọwọ́ kí wọ́n fi hàn tájọ́ kí wọn tájọ́ káwọ̀ yẹ pé àwọn lọ́rọ̀ ọlọ́run nígbà tá a bá dúró fẹ́ ṣèdájọ́ lẹ́yìn ìgbà tí wọ́n bá rọ̀nà tó lọ́sẹ̀ wá sí gàgà òbí nínú wọn yọ̀ọ́ wá jẹ́ ìtọ́jú aláwọ̀ káwọn ọmọ rẹ̀ ọlọ́run ọbẹ̀ bí láti ká àwọn ọ̀gá àwọn ọmọ ọdún náà. ọ̀rọ̀ ilé kẹta tí àwọn onímọ̀ sọ ọ̀dọ́ ẹ̀ pé àwọn tí èsì mùsùlùmí rárá àwọn náà rí ọlọ́run ní ìrírí wípé wọ́n fi mọ ọlọ́run tó ń pàṣẹ wípé kí wọ́n máa sun gbàgbé wà ní ayé tí wọ́n ṣe àti wọn fi lè mọ ọlọ́mọ ilé ẹjọ́ fi àjẹ àwọn rè lẹ́yìn ìgbà náà kọ̀ wá ní ọlọ́mọ. ìmáàmù wa lébùn ẹ̀kọ́ yìí lè lọ sí yá lẹ́nu tá a tọ́ka sí àná. ó ní ilé lọ́fẹ̀ sọ̀rọ̀ wá ju ìwé àti mọ́mìnì o àti káàdì o kó ọ̀rọ̀ bá kọ́ bẹ̀rẹ̀. wọ́n lọ́ọ́ bá lè lọ́ọ́ ìdájọ́ àyẹ̀dá wọ́n kọ́ ọ báyọ̀ wọn tó wá ní gàgà kó àwọn káàkì àti mọ̀nàfì wọn wá ní ọlọ́mọ yọ wá jẹ́ ìdíyà jẹ́ tuntun mí fún wọn. oyin ẹ̀kẹ́ náà ni àti sáré àsíwájú tó wá ń sọ̀rọ̀ mùsùlùmí látọ̀dọ̀ àwọn obìnrin rà lọ́nà kó yọrọ sí i. ó ní àwọn èèyàn kan wọ́n sọ pé yá Rasulullah àti òṣìṣẹ́ ọlọ́run hali nara rọ́bà náà yọ̀ ọ́ sáàlì náà bá wa olùtọ́jú wa olùwà níjọ́ àjíǹde òṣèlú sàṣà máa sọ pé alìkùdọ̀ rúnà bí òòyà tẹ̀lẹ́kọ́rọ̀ lẹ́yìn látẹ̀lẹ́kọ́dọ̀. ǹjẹ́ ẹ máa ń fún ayé tẹ́ ló ń gbé ayọ́ nípa rírí òṣùpá ọjọ́ kẹrìnlá ní sánmà wọ́n sọ pé àrárá òun ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ òun òṣèlú náà òṣèlú sọ fún ẹ pé tẹ bá fẹ́ lóòrùn gbọ́ nígbà tí ọba sí ẹ̀sùn yóò ta dẹ́ẹ̀ máa tó kẹ́rì tó gbórí ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ kẹ́rì yìí náà lóhùn ọ̀sọ̀ gbẹ́rẹ́ ara kò sẹ́lẹ̀ rí bẹ́ẹ̀ gba ló ti rán sọ̀sọ́ àwọn aṣọ ìpín yóò aṣọ ìpín ọwọ́ aṣọ pé fàdé náà ń tara òun náà dájúdájú ẹ̀rì ọlọ́ kàdáríkà yẹtí lọ́rùn lọ́rùn náà ẹ̀yọ́ bẹ́ẹ̀ kíyàmà bọ́lá ọba àlejò ló ti kó àwọn ìyẹn jọ ìyẹn jọ ìyá فيقول يا حبيبي من كان يعبد شيئا فليتبعه ẹ̀ka ti kẹ́kẹ́ kan nǹkan máa ń kọ́ tẹ̀lé o kọ́ máa ń yíyẹ lọ́sùn náà ẹ̀ka ti kẹ́kẹ́ lẹ́yìn ọ̀rọ̀. àwọn tí wọ́n bá sin oòrùn wọ́n tẹ̀lé oòrùn yóò di ìwọ̀n lẹ́nu àti ẹ̀ bá sin òṣùpá lọ́ọ́ tẹ̀lé òṣùpá yóò di ìwọ̀n lẹ́nu ẹtí bá ń sin nǹkan bí ilẹ̀ ní ọlọ́run nínú àwọn pẹ́ pé ìdákẹ́jà ni wọ́n àbí èṣù ni wọ́n wọ́n tẹ̀lé lẹ́yìn wọ́n mọ̀ lọ́rùn náà wọ́tàkùkọ̀ áàbìlì ọmọ ní àwọn àdìkò ha àníwọ̀sọ̀rọ̀ láti sàmù yọ àṣẹkù tùmẹ̀ àtẹ̀gbẹ̀ ìlà yálà fún àmì sọ̀sọ̀rọ̀ àmì àwọn àdìkò náà ni. ṣùgbọ́n àwọn ìlànà ìdílé ó dúró pẹ̀lú wọn wọn ò ní tí lọ́mú náà ọlọ́ọ̀bá àdìgbò ọlọ́wà dé fi sùúrà ti lẹ́yìn sùúrà ti alẹ́ ti yá ọlọ́ọ̀bá àdìgbò ọlọ́wà dé ọ̀rọ̀ tí ọ̀sán sábà bí omi sọ́ọ́ mùsùlùmí ní àwòrán tó yàtọ̀ sí àwòrán tí wọ́n mọ̀ àwòrán wo ni wọ́n mọ̀ ìyẹn ní tọ́nà sàlàyé fún wọn lé ayé gbòòsè jẹ́ nípa tóbi rẹ̀ gbígbàgbà rẹ̀ àìláde ibú rẹ̀ ó ti sàlàyé fún wa wọ́n wà ní gbà ń dáwọn ní ìgbà ọ̀dọ̀ lọ. wọ́n wà yá ní fàyẹ̀kùrú fẹ̀yẹ̀ ọlọ́pàá ìgbà lọ́dọ̀ pé òun lọ́nà ọba ní òun rárá o náà ó wù mí láàyè ní. àwọn àtọ̀nà ọ̀dọ̀ náà kò bí wọn lọ bẹ́ẹ̀ kàn sàmì. ada ada makan hatta ya'tiyana rabbuna ibi táwa ni gbogbo àwọn ìdílé فإذا جاء ربنا عرفنا tọ́lọ̀ ọba wa bá dé àmọ́ àmọ́ pé ntuntun jọlọ ni fàyàtì àwọn ọlọ́wọ́ tààlà fi sóra ti lẹ́yìn ìyàwó fẹ̀yàkúlù àdàrọ̀ gbogbo fẹ̀yàkúlù àdàrọ̀ gbogbo fẹ̀yàtẹ̀lẹ̀ gbogbo. ọlọ́pàá yìí lọ́wọ́ àti pé yọ̀wọ̀ àti sọ̀rọ̀ pẹ̀lú a ti mọ̀ bẹ́ẹ̀ yóò sọ wá pé bí èmi olúwa yín àwọn olùsọ pé bẹ́ẹ̀ ni olúwa wa ó sì múra bá ìwọ náà làwọn ọ̀rẹ́ eléyìí ni ibùdó ọ̀pẹ́yìn sọ wípé àti àwọn káàkiri àtàwọn ọ̀nàbìbì àtàwọn olùtí ẹ̀kọ́ rí ọlọ́run lákọ̀ọ́kọ́ náà síwájú kí o tó ṣe ìdájọ́ lẹ́yìn ọ̀rẹ́ yóò ṣẹ̀ ṣe dàda dì wọ́n. tẹ́lá sọ̀rọ̀ pa ibi ọlọ́run ọlọ́run bá dìgbò láwùjọ sọ̀rọ̀ ní koran arahmanu aláàlú sáwà ọlọ́run bá dìgbò láwùjọ bá tó dúró àsórí àgbà ọlá rẹ̀ ní. òfèrèfé sọ́mà agbẹ́jú òkè láti rí ọlọ́run mọ́rùkọ́ ọ̀rọ̀ ọlọ́run ní abẹ́rẹ́ àtìlẹ́yìn ọ̀dọ́ àtìlẹ́yìn oṣù àdúgbò bá wájú àdúgbò bá pọ̀ yìí ọlọ́run bá Islam yóò wọ tukun lọ́rùn ẹ̀rọ wọ́n sì bẹ̀ẹ́ tukun lọ́rùn ẹ̀rọ obìnrin. àyẹ̀wò sọ́sà pé ṣé gómìnà ni àwọn ọmọ ẹ̀rọ wá pè lọ́wọ́ ẹ̀rọ ní nípa wíwá rẹ̀ lẹ́yìn ìgbà táwọn ìjọsìn àbá sì tẹ̀ náà. ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀kẹwàá ó náà ní ọ̀rọ̀ náà wà ní ìjọba bí ọ̀wá sọ níjọ́ àjíǹde náà bí a bá tún bẹ́ẹ̀ gba ìdájọ́. bá a ti ṣe ń bi orí náà a ṣe ń bi òun náà abala méjìlá sọ̀rọ̀ sí abala wípé sọ̀rọ̀ ọba àdìgbẹ́lá ń sọ̀rọ̀. wá ti sọ̀rọ̀ rẹ̀ nígbà tí ọba àdúgbò àti ìdè. ọ̀rọ̀ sísọ nínú òye ẹ̀dá ni ẹtí ọba sísọ àdébùbà ntọ́lájẹ́ ìròyìn pípé lọ́dọ̀ ẹ̀dá ọlọ́run bá lẹ́ tó ṣe é fẹ́dà ọlẹ́tọ̀ọ́ sí ìdá ọdún náà lọ. ntọ́lájẹ́ ìròyìn pípé lọ́dọ̀ ẹ̀dá ọlọ́run bá lè jọlá wọ́n lẹ́tọ̀ọ́ sí ju àwa lọ. tó bá tún lé lẹ̀ nínú ayé àkùrán àbí ìtòlẹ̀ ẹ̀rọ àti àlejò sọ́lá ikú ní orí báyìí àgbà kò ní àwa ní ìjọsí ẹ̀dá àgbà kò tí bẹ́ẹ̀ dà àníkù bẹ́ẹ̀ ṣùgbọ́n lọ́lọ́ kò ní ààyè ẹ̀dá wọ́n lè wò ná. ìròyìn sísọ̀rọ̀ yìí nínú sìpáàtì ìgbìyà lásàlàyé lánàá àti ìjẹ̀dá nínú àwọn ìlú tí ń bẹ lọ́rọ̀ tí máa ń ṣe gbàgbọ́ wọ́n yàtọ̀ sí àṣà àṣẹlẹ̀ àjọṣe bẹ́ẹ̀ ni ìyóò bẹ pẹ̀lú bíbí ọlọ́ ìyóò bẹ pẹ̀lú bíbí ọlọ́ ṣùgbọ́n sìpáàtì ìgbìyà gbọ́dọ̀ wọ́ọ́rọ̀ máa ṣe bẹ́ẹ̀ náà fúnra ní Quran inú sọ́ọ̀tù nìsa ayé one sixty four lọ́wọ́ àdìgbẹ́ wọn sọ fún wa pé wọ́n dá Musa tẹ̀lé ìmá. ọlọ́run àdìgbẹ́ ọlọ́run Musa sọ̀rọ̀ àdìgbẹ́ Musa àdìgbẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ ọlọ́run bá sọ̀rọ̀ tẹ̀lé ìmá bíbá sọ̀rọ̀ inú ìdè náà bá wa ńgbà tí wọ́n nama fi mọ́sítà ìkàlẹ̀ bá wọn kó fi bí bàbá sọ pé dá àlùkárí ìlà mọ́sídìrì náà lọ́fù Buhari wá sí mọ́sálásí wa òun gángan náà fù gbogbo àwọn pé Buhari yìí wò tí ọba rí bẹ́ẹ̀ adébọ́tò ọba rọ̀ torí ìtìkí tí ọkàn á tí ọkàn ọ̀rọ̀ yẹn bá ó ti fi ó ti fi kún ọmọdé kọ́ ọmọ ọ̀rọ̀ tó rán yàn lóṣù pé lọ́sùn. وكلم الله موسى تكليما ọlọ́run àlejòlá ọba musa sọ̀rọ̀ ní ìbá sọ̀rọ̀ gẹ́ẹ́ ó lè tẹ́lẹ̀ àwọn ẹ̀ka àwọn ìpínlẹ̀ ọ̀rọ̀ gbàdá tó sáà ṣe ìrìn àjò lókè ọlọ́run nípa àwòrán ìlà àbídí ìmọ̀ àwòrán ọlọ́run fi ránṣẹ́ fún wákùnrin ṣe ti ẹrú rẹ̀ ńtọ́nà fi ránṣẹ́. nínú ẹ̀ náà ni sẹ́tọ̀lọ́ bá fún ẹ̀jẹ̀ pé lọ́sọ̀rọ̀ àwọn àtẹ́bí ọ̀rọ̀ fàáwọ̀ á ìlà àbílí máa áwọ̀ á. ọlọ́run ránṣẹ́ sí àdéhùsọ̀rọ̀ àdéhùsọ̀rọ̀ tó fi ránṣẹ́ nínú ẹ̀ náà ni ìrànwọ́ ọlọ́run àdéhùsọ̀rọ̀ tó fi ránṣẹ́ sí. tí ìwà wọlé bá ti lè gbé kalẹ̀ ṣàwáàlì ó ti lò ó nù ṣàwáàlì sì ni ọbẹ̀ ọjọ́ ọjọ́ ọjọ́ ọjọ́ àwọn ṣàwáàlì ti bẹ̀rẹ̀ ṣàwáàlì ẹ bá ti ní ṣe abẹ́kẹ́ àbáyé yà á yọ̀ ọ́ tọ́lọ̀ ọba ìwà bá sọ̀rọ̀ kónkó ńlá ni ẹni yóò gbé lórí àwọn ọmọ tẹ́sílà àwọn ọmọ tẹ́sílà sọ̀rọ̀ rárá o ti kọ́ lọ́wọ́ tọ̀rọ̀ ọlọ́run máa ń dọ̀rọ̀ sí bí ara nìyàn kéèyàn máa gbọ́ agbára lásán tí òdì náà sọ̀rọ̀ àti òdì náà sọ̀rọ̀ àyè gbogbo wọ́n sì rò kọ́ lọ́wọ́ tọ̀rọ̀ ọlọ́run dá ọ̀rọ̀ sára yìí musa wa ń gbọ́ ìṣe torí ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ òfin sẹ́gbẹ̀ẹ́ òsì nígbà tá à ń bọ̀ yìí. àwọn ọ̀sán tó wà láfúnmá dá àwọn sáré ní ẹ̀kọ́ jìnnà wákàtí láwọn ọ̀hún rọ́pù torí tókè wọ́n sọ yìí wákàtí láwọn láwọn sáré tì nímọ̀ ráúrá wákàtí láwọn láwọn sáré tì nímọ̀ mọ́sá lọ́gbọ́lọ́ ọ̀rọ̀ pàtí àyàn fún àláwọ̀ bẹ́ẹ̀ ibi ilé kò sí èyí wọn ò gbọdọ̀ wákàtí láwọn rọ́bà kò sí èyí àti sígbà omi bọ̀ máa ṣe gbé káàdì lábọ̀ ọ̀rọ̀ àdọ́wà lọ́ka wọ́kà lábọ̀ ọ̀rọ̀ bá lórí lórí lọ́bìrì lára ìyẹn wọ́n lọ́ wọ́kà lábọ̀ ọ̀rọ̀ bá omi náà mú ọba ọba omi náà mú jẹ pátápátá. wọ́n yẹ wọ́n lọ́mú máa dá àmúṣá nínú ẹ̀kọ́ tìǹà ọlọ́run nígbà tí Mùsá ọwọ́ ní àsìkò káwọ́ ọlọ́run dákun tá a dákun wọ́kà lábọ̀ ọ̀rọ̀ tiwa kọ́ra bá sọ̀rọ̀ kọ́ra bí aríní àrùn torí ilẹ̀ nínú ẹ̀dùn ó lè yọ ọlọ́run ọ̀rọ̀ nígbà tó ń bọ̀ ló wò rí ọ tẹ́kùn nínú àwọn àdébí ọlọ́run tó dìbò ẹ̀ mọ́sá ẹ̀ sọ̀rọ̀ àtọ́sà ọlọ́run dáwà lóríṣiríṣi nínú ẹ̀dùn nígboyà ni mọ́sá wà ìgboyà ń bẹ́ fún àkókò yàtọ̀ ọlọ́run wọn kọ́ lọ́sìn dáa ọlọ́run tó nígboyà pọ̀ kalau kita ini mulai berusaha itu dulu ya kalau tidak dulu ya di sini nomor anda nggak usah lah nggak usah lah tujuan di sini nggak sih nggak jalan itu sih itu apa nomor ini nggak nggak ini ini nggak ini nggak torí ẹ̀ tó bá sọ pé ìyá ọlọ́run kẹ́ ẹ rí ọ ọlọ́run wá ní òun lérí mi gbọ́dọ̀ wá fẹ́ ní òkè ní ọmọ àti táyà ní ọ̀la. tókè wá sí pàtó wa ó rí mi àsìkò súnmọ́ tó rí mi nù pàṣọpọ̀ tàwa ní gbọ́ wá yá wà mí ó ló ń bá dùn tàbí wá. nígbà ọlọ́run kì í mọ́lẹ̀ ní sókè nítorí pé wọ́n pẹ̀lẹ́ musa ní adágún ńgbòòjì padà. tòrò sí lẹ́yìn mọ́tòrò àbúrò lọ́dọ̀ rẹ wọ́n lọ kọjá sẹ́yìn pé àbẹ̀ láyé wàhálà àwùjọ àlùmọ̀ bìíní ebi àkọ́kọ́ ẹjọ́ ọ̀pọ̀ ẹjọ́ ọ̀pọ̀ ẹjọ́ ọ̀pọ̀ mi ò lè lò gbogbo ànábi ọlọ́ni òun náà àkọ́kọ́ mú yìnyín lásìkò rẹ̀. ọlọ́run tó fi ọ̀rọ̀ nílẹ̀ fúnra rẹ̀ nínú sọ́ọ́tù ìbáfọ́ra منهم من كلم الله ورفع بعضهم درجات ọlọ́run ti ní ká rọ́ṣùn àwọn òjíṣẹ́ náà nìyẹn lọ́sọ̀ àwọn àdéhùn ọlọ́run ti tún àwọn ìṣẹ́lẹ̀ tọ̀tọ̀ iná bá lọ́run aláàbà agbọ́lá fún apá kan já apá kan lọ ó ní ọlọ́run tó kọ́ àwọn àdéhùn ọlọ́run ti fura wọn. ọlọ́run wá ní mi ò máa ń kàkà ń lọ. wọ́n bẹ́ẹ̀ ni wọ́n ẹ̀ tó lọ́ọ́ bá sọ̀rọ̀. Ògùn lábàá wọn ọlọ́run bá wọn sọ. Ọ̀rọ̀ ọ̀gbẹ́ nígbà wo lọ́dọ̀ dàbí. Wà á bá àwọn ọ̀hún dáadáa lọ́n gbé ipò apá kan ga ju apá kan lọ. Ńgbà ọlọ́run bá ń pè àlejò aláṣọ àti àtẹ́gbé yọ̀ọ̀ àti gbogbo ẹlẹ́fun wa nípa kó wọn bá wọn bá tó wọn sọ̀rọ̀ ni. Ó tún wá sọ wọn sọ́rọ́ tó lò sẹ́wọ̀n ọba àtọ̀rọ̀ rẹ̀ sọ́rọ́ tó lè ká ayé wa kò náà nínú sọ́ọ́sì Lukman ayé àtẹ̀lẹ́ sẹ́wọ̀n ọ̀nà sọ pé wà láwọ́ ànàmà fìlà ábùdì ní ṣájára kí àkìláàmù wà lè bá àwọn ìyàwó yòówó wé bá àdìní sábà àbúrò máa nà fìlà tìkẹ́lì máa tó lọ́wọ́ iná lọ́wọ́ àti ìzòmí àti ọlọ́pàá àdìkẹ́lá onítọ́wá sí pé wà láwọ́ ànàmà fìlà ábùdì ìṣàjáratì àbẹ̀lámù. tọ́ba ti pé àwọn èèyàn wọ́n gbẹ́ kálámù gbígbé kọ̀wé wọ́n gbẹ́ lára gbogbo títí bẹ lórí rẹ̀ pátápátá tí ọ̀sẹ́kù tí ẹgbẹ́ wa gbígbé kí wọ́n lẹ́rẹ́ ẹ̀mí wọ́n gbẹ́ kálámù oríṣiríṣi wọ́n gbẹ́ lára rẹ̀ tí wọ́n gbé kì tí wọ́n lẹ́rẹ́ ẹ̀mí kálámù rẹpẹtẹ wọ́n gbẹ́ lára rẹ̀ wọ́n lè bá wíyọ̀ tọ́ba di kàdá lọ́yá ọ̀rọ̀ náà ní ma kọ́ ní báàgì ní ìsàbọ̀ àbọ̀ àbúrò yìí tí o doli ayé bá tún tán káwọn ọ̀nà tó wá dá ìlọ́wọ́ rẹ̀ lọ́nà méje tá a tún dálẹ̀ pé tàdá àwọn kan ó gbogbo ìlú wọn ti gbẹ́ o pẹ̀lú bá ń kọ́ ọ̀rọ̀ ọlọ́run tá a wá dá méje rẹ̀ ọlọ́dẹ máa ń dàbídá sí ẹni máa tó la ọ̀rọ̀ náà ò ní tí ì dára ò ní tí ì dára gbogbo àwọn ọmọ Ikú ẹgbẹ́ ọ̀rọ̀ náà lè tán. Iná iná ńlá àzízọ ní àti dáadájú ọlọ́run. Ọba Adébúrí ni ọba ọ̀dọ́gbọ́n ni. Ọdún aṣọ máa ń kúrọ̀tì ká inú lọ́sọ̀mì náà. Ayé àwọn ọ̀ràn náà. إذ قل لو كان قل لو كان البحر مدادا لكلمات ربي لن تدع البحر قبل أن تنفذ كلمات ربي ولو جئنا بمثله مددا فلقى النبي صلى الله عليه وسلم أسوأهما طبعا كافي ابني يقول لو كان البحر مدادا بكلمات ربي لرى ألاما مدادا نقول إنك طبعا سيدي وجو وجه كذا وجه إنك gbogbo ọ̀nà láti máa fi káwọn kọ́lẹ̀ lánàá fi dàbí bá àwùjọ wíwà àǹtà padà ẹ̀rọ bí. odò ọ̀gbẹ́jọ́ kan tí wọ́n ti lo owó ẹ̀ka mi láì ṣe wípé gbogbo ọ̀nà ọ̀rọ̀ àbí ọ̀nà aláwọ̀dé ìdáná mi lè rí ọ̀dàdà kódà ká mú ká mú owó ẹ̀ wá kó wá kó wá lọ́wọ́ pọ̀ bá náà ọ̀rọ̀ náà tí wípé ọlọ́run ọlọ́run sì ròyìn Qur'an ipe ọ̀rọ̀ ọlọ́run ọlọ́run wa yẹn ní ahadu mina lè kó ṣeré kí iná ṣáájá ọ̀kọ̀ọ̀kọ̀ àdéhùn àtà ẹ̀sán àkẹ́rẹ́ àmàlá. tí kankan ọ̀ká mi bá wá wá ìsọlọ́dọ̀ rẹ̀ àdáwọ̀ ìsọ̀rọ̀ ọlọ́run tó pè wá náà sí ìsọ̀rùn. ṣèdá àbòrò májèké nìkan kọ́ káfà bẹ̀rẹ̀ àtà ẹ̀sán àkẹ́rẹ́ àmàlá yóò wá gbọ́ ọ̀rọ̀ ó sì máa ń gbọ́ ọlọ́ọ̀bá nínú ìròyìn rẹ̀ náà ní sípàtò ìjẹ́lá ìròyìn ọ̀rọ̀ bẹ bọ́lọ̀ ìsì máa sọ ń gbà lọ. abala kejì wá ní wípé ọ̀rọ̀ náà wà lẹ́kẹ́ ọlá tí ó bá àwọn ẹ̀dá sọ níjọba ìdíyàmà nígbà tá a bá dúró dúró bá a fẹ́ gba ìdájọ́ ìyọ̀n náà rí lẹ nínú Kùránì Suratul A'raf kẹjọ ayé àkẹfà sí kẹjọ ọlọ́dúnrún ìfọlá nẹ́sì aláǹdẹ̀lẹ́rì iná òsílà ilé ìdẹ́m wọn nẹ́sì aláǹdẹ̀lẹ́mọ́sẹ̀lì fọlá nàkó sọ̀nà àlẹ́ ìhìn bẹ̀rẹ̀ ọ̀nà kúndà bàbí. ẹ̀ ayé àkẹfà àti kéde tó náà ni ọ̀ ayé àkẹfà àti kéde. ọlọ́ni padà lẹ́sí alánàlẹ́ni iná ọ̀sílá ilé yìí àwọn èèyàn tá a ànẹ́bí ọlọ́run sí ìgbẹ́ lọ jíṣẹ́ fún wọn. àwọn tọ́tẹ̀lẹ̀ láàrin wọn tọ́ba àjọba ìyáàmà àtùbà máa bí wọn kéṣe tó lóko àwọn ànẹ́bí ọlọ́run wà lóko ọ̀wà kúròsì dé pa wọn. ilé ayé ìlà àti wọn pa wọn. kí déédéé ọlọ́run àtàánú rẹ̀ kó lè mọ̀ lórí ẹ̀dá ilé gbogbo tí ó ṣẹlẹ̀ yìí wọ́n bá wọlé wọn bá parí gbogbo ẹ̀wọ̀n máa lọ nílé ọmọ rẹ̀ àtàánú wọn lọ sí. ṣùgbọ́n wàkúlá ìsáálé àlìsáfúnà bá ìwà òkú ìrọ́lọ́gbé wàkúlá ìsáálé àlìsáfúnà bá ìwà òkú ìrọ́lọ́gbé ọ̀nà kò ní dúdú ìyá àti كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا ìwọ náà lọ fọ ọmọ wo ilé ayé ọmọ ìtọ́wọ́ náà nìyà ọ tó ọmọ ọmọ gàgà ilé ayé ọmọ ìtọ́wọ́ náà nìyà ọ ìtura ìta bàtà síra ẹ̀ wú iṣẹ́ rẹ̀ ní kọ́nà máa kà bá ń bẹ̀ fún mi gbogbo bí ẹ ṣe yàtọ̀ sí pé etí etí ọjẹ mi ojú ọjẹ mi ara ọjẹ mi ilẹ̀ tí ní ẹsẹ̀ tó ní síbàdí ọjẹ mi lóòtú àwọn àwọn ọ̀tíra dáhùn mọ̀láyíkà wọ́n tún wá tó kọ́ ìyànà ọ̀hún ìgbé orí ọlọ́ ọ wà lọ́rùn rẹ bí ìdáni màwá lálàájì tọ́ bá sọ nù báyìí kí wọ́n tó rí ọ tọ́ bá mọ̀ kankan àà bóyá lè yá. ó sún kọ́rùn ni kí bá tó gbé kọ́rùn kábàdà sẹ́wọ̀n yìí náà lọ́wọ́ àwọn ọmọ yìí ni ọ máa kà á ìkàrà ìtàgàkà kábà abiná ọ̀sígbàlẹ̀ ọ̀hún àlèkà sí ibà. ìwọ abúlé ti tó ní àkàtà ìfúnra ẹ ní ọ̀gbìn àti àwọn kò ní ìdíkọ̀ ọmọ wa àkàtà ìfúnra kàkàkà ẹjọ́ bọ̀ sì ṣe o kò ní ìdí. táǹkì ti wà wájú rẹ iṣẹ́ ẹ tó ṣe lè iṣẹ́ ẹkú tó ṣe lè. ọlọ́run àlejò ọlọ́run fún fàlànà sí àlànà lẹ́yìn náà ó ń sílẹ̀ ìlẹ́yìn àwọn tá a fi ṣẹ́ ránṣẹ́ sí dájúdájú àwọn wa tí wọ́n lérè láwọn wa ní àríjà wa lè lọ sí ọlọ́wọ́ lọ́la ọlọ́wọ́ àyíkọ́lá ó búra sí ìpalà lẹ́sẹ̀ aláǹdàlẹ́bí náà ó sì là ilé ilé mu àwọn tá a rá àwọn ànábi ọlọ́run sí wọ́n rò péré ni wọ́n rò pàwádà ni a ti wọ́n lérè àwọn táwọn àbá òdodo ti ń díṣẹ́ fún ọlọ́run bí wọ́n lérè láti kìyàmá wàlá lẹ́sẹ̀ aláǹdàlẹ́bí mọ̀ọ́sẹ́lẹ́ àwọn àjẹbí nínú àwọn òbí kọ́ lórí kwẹ́sọ̀n lórí ìbéèrè á béèrè lọ́wọ́ wọn náà sẹ́yìn ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀hùn ní ẹ̀jẹ̀ wọn kò sọ lórí ọba wọn ibi ọ̀rọ̀ sísọ ti ní ilẹ̀ tọ́lọ̀ ọba àdìgbọ́lá fún ẹ̀ ń bá wà ní máṣá ẹ̀ ń bá wà láàyè òkújọ wọ́n fẹ́ gbà sí wo sẹ́nu láti di àná. bàbá musa ní alẹ́ yìí ń bẹ̀rẹ̀ مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل àwọn ànábì tá a rán ara wọn yé wọn bá máa fún yín lójú ó sì máa jùlọ fún yín kó lè bá akẹ́kẹ́ ẹ̀rí dáná òní ní ẹ̀sùn ìgbà náà wà nínú ọgbà nàìjíríà tó kò tó lé òun sí léèrè wọn ọmọ aráàlú ní ọlọ́run kankan ni wọn ọmọ ọgbọ́n pé kankan ni kódà ọ̀sán ṣẹ̀ sí gbà wọn kò sí ẹ̀dúró kò sí kan. inú ti máa ẹ̀rí ti dúró èèyàn wọn lọ́sọ̀ pé kò sáfẹ́ ìdí lọ àwọn ní tájọ́ sọ pé òṣèré ló bẹ̀ tájọ́ pé òṣèré tájọ́ tẹ̀lé náà bẹ̀ tájọ́ pé òṣèré tájọ́ yìí tájọ́ pé òṣèré òṣèré sáfẹ́ láì ànábi ọ̀sọ̀rọ̀ láàrin sọ̀kalẹ̀ láti gbàgbọ́ wà láyé wà láyé ọ̀sọ̀rọ̀ láńdà ńlọ ọ̀rọ̀ abẹ ní gbèrò tó lè gbà. ẹ̀sìn náà fẹ́ wò yìí bí wọ́n mi ṣe ń sa kárọ̀tù lọ́sì ibi ìwọ̀n ẹ̀sìn ọlọ́ọ̀lọ́ ibùsùn lágbára ẹ tí ìṣẹ̀lẹ̀ sí islam rárá lọ́gbẹ́ kò kéèyàn yóò fi bí àwọn ìṣẹ̀lẹ̀ sí islam tí o ti ṣẹlẹ̀ ní ti rẹpẹtẹ rẹpẹtẹ ẹlẹ́mi ọmọ sì ń kàní lọ ògbèrò dáwà pẹ̀lú ẹ̀ ní ìdùmọ̀dé dáwà fọkọ̀ fún yẹn lọ rẹpẹtẹ fún ọmọ tó mọ̀ sí lọ. ọlọ́run wa máa kù ní aláìwé àwọn ọlọ́run kì í ṣe pé àṣìní tí wọ́n ṣe ìmọ̀kúlẹ̀ bá àjẹ́ ẹ̀mí wọn náà gbogbo àwọn ẹ̀kọ́ ọmọ tó kù sẹ́yìn mú ọmọ rẹ̀. nípa àwọn iná fọlọ́ wa ní ìgbà láyọ̀ bá sọ̀rọ̀ lórí ọdún wọn sọ́ra sí ìgbà ìgbà ayé àwọn ọ̀rọ̀ náà. ọ̀nà ni ìyá ọmọ yẹn ti máa ń la rọ́sọ̀l fẹ́yà kúlù máa máa ga òkè tuntun kọlu láì mọ̀lánà ìnàkà àǹdà aláàbò ìlú rẹ̀. ọ̀nà ni ọjọ́ bọ̀ àpò gbogbo àwọn òjíṣẹ́ jọ pátápátá ọyẹ kúrú ọlọ́ba àdéhùn ọlọ́wà yẹ́wọ́ yẹ kí wọ́n lù láàbùsọ ọjọ́ kọ̀ọ̀kan ọlọ́run yóò kó àpò òjíṣẹ́ jọ ọyẹ kúrú ọlọ́run ọ̀rọ̀ àwọn ọ̀tọ̀ba ìlé máa dá òfin tó kí ni ẹja yóò àwọn ọ̀dà yóò àwọn ẹ̀tẹ̀lẹ́ yìí kọlu láàyè mẹ́lánà lọ wẹ ní pé àwọn mẹ́rin gbọ́ kó ṣe kí ní lọ́ọ́ tẹ̀sà kọ́kọ́ rẹ̀ wà lọ́wọ́ wọlọ́ wọlọ́ lọ́wọ́ jọ à. gbogbo tọ́ka ìwọ ni òkè ìwọ lórí ẹ̀ wọlọ́ máa. nípa ọ̀rọ̀ ọjọ́ yìí náà ọlọ́run sọ máa tọ́ kékeré ọ̀ àyà nàìjí tù àti nàìjí tírì ọ̀nà nípa wà lọ́ لنسألنهم أجمعين عما كانوا يعملون الذي طوى ربك ọlọ́wọ́ bá rẹ tọ́ta ọdún pé ọ̀tọ́tọ́jú rẹ kó fi búra ọlọ́run búra yìí lánàá àlànàwó màdìmá yìí gbogbo ọmọ ẹ̀dẹ́ nìyẹn pátá àtẹnu lábẹ́rẹ́ lọ́wọ́ wọn tó bá jẹun dàrí ìyá wọn àmọ́ ká àánú ìyá àmọ́ nípa kí ẹ ti ṣe é ṣe káàkiri àwọn òkèlè àtúmọ̀ ìlú ọmọ àwọn àdìgbọ́lá yóò bá wa sọ̀rọ̀ láti kọ́ ọmọ múra lè dìjọ́ náà tó lọ sí ọjọ́ ọ̀dà wa. ọlọ́run sọ ọmọ sọ́ra tó sábà ayé àpọ́tì ní wọ́n tù ayé àpọ́tì àti wọ́n wà fún ìdí ìdí ìdí ìdí ayé àpọ́tì àti wọ́n wà ọlọ́ba ní kí pé wàyọ̀ ọmọ ìyá ṣòro ń tẹ̀lé àná. ثم يقول للملائكة أهؤلاء إياكم كانوا يعبدون قالوا سبحانك أنت ربنا أنت ولينا من دونهم بل كانوا يعبدون الجن بل كانوا يعبدون الجن أكثرهم بهم مؤمنون. الله يرجوك yàwó yàtúrò tẹ̀mí àá ọjọ́ pọ̀jọ́ náà wà ní kíọ́lá tí ó gbà gbogbo wọn jọ. agbọ́dọ̀ tún ọ̀rọ̀ yẹn ṣe kí ṣe àdínde lásán yàtúrò tẹ̀mí àá àti sàlàyé ìṣòwájú ọ̀tọ̀ ní báàgì wọn ní ìlú ìgbésẹ̀ kan ọ̀tọ̀ wá ní aṣíwò ìgbésẹ̀ kejì ni ẹ̀. ìgbésẹ̀ ẹ̀kejì náà lọ́wọ́ wá sọ ìgbé wa yọ ọmọ yàtúrò tẹ̀mí àá ọjọ́ pọ̀jọ́ náà wà ṣé tòótọ́ ẹ̀yin màláìka yìí ń sìn ọlọ́run fi àwọn ẹ̀rọ ọ̀rọ̀ sọ̀rọ̀ kọ́ọ̀lù tó sọ bẹ́ẹ̀ ká nìka wọ́n ní tó tó fún wọn lọ́run tí wọ́n ní fún ọ àǹtà wà ní júnà fi dúnìyà wọ́n ní olùgbọ́wọ́ mẹ́ àǹtà wà ní júnà fi dúnìyà ìrẹ́ ọlọ́run olùgbọ́wọ́ wa kì í sàmì méjì bá ní ká ló yá ojú nàìjíríà ìtọ́sẹ̀rẹ̀ ní pé àdìgbàdo dunia ó sì ń gbà ń bọ̀ àlàyé wọ́n kàn ń parọ́ ni. ẹni sanaka ni àdìgbàdo ni ó sì yọnu rẹ àdìgbàdo ni ni ó sì yọnu ẹ ni ó fi sàdí ọ̀sà ìní tí ọ̀sà ọlọ́run bá yóò ṣiṣẹ́ yóò fi ṣiṣẹ́ àdìgbàdo ni ọ̀nẹ́ àbá àwọn olóko àwọn ayàkúrò àmì ìrùsà àwọn àwọn ẹ̀ tọ́wọ́ ti gbé ọmọ ìsìláàmù ni òun ni àdáni ọ̀sán ọ̀la àlọ́sán àbẹ̀lẹ́ ọ̀dẹ ọmọdé ẹni àkọ́kọ́ bá a ti ń tàn kùrán táǹkà àdìsí bùkárí táǹkà mùsùlùmù á ti máa kà máa ipe jẹ máa sàtáwọn kéde líle o yóò ti wà mẹ́ ẹnu ẹnu ẹnu yorùbá ẹnu yorùbá ìsì ẹnu kọ̀ọ̀mọ́ ìsìláàmù ẹ̀wá pèlè ìsìláàmù náà ọ̀rọ̀ ojú lọ́dọ̀ náà káfíńtà zùlìyàwó ayíjú ayíjú kiri ọjọ́ pọ̀ lọ́gbẹ́ ní ọ̀gá rẹ̀ ẹ̀yẹ káàbù ẹ̀dá ayàtọ̀ ẹ̀dá ayàtọ̀ kò sí kò sí kò sí kúrò sẹ́lẹ̀ ẹ̀ máa lọ́wọ́ lẹ́tí. àwọn láti ti wo sẹ́kù àgbẹ̀gbẹ̀ nínú wọn yóò wò wíwọ́ nínú wọn yóò kọ̀ọ̀rọ̀ gẹ̀ nínú wọn ló bá wà jẹ àwọn ènìyàn ní sùn wà jọ. nípa àwọn ẹ̀yà bákan náà ọlọ́run bá sọ̀rọ̀ tó sọ́rọ̀ tó gbọ̀rọ̀ náà ayé àṣàwọ̀tí àti etí ọlọ́run ní wáyé ọmọ ya sọ́wọ́ ohun wà máa yá àdúgbò náà mi tó nílá fáyẹ̀kù àtún adìlátò ìbáàdì àwòlá àwòlọ́rù sẹ́mi. قالوا سبحانك ما كان ينبغي لنا أن نتخذ من دونه من أولياء ولكن متعناهم وآباءهم حتى نسوا حتى نسوا الذكر وكانوا قوما بورا ولكن متعتهم وآباءهم حتى نسوا الذكر وكانوا قوما بورا ọlọ́ni wọ yọ ọmọ ìyá lóhùn ọjọ́ ń bọ̀ ọlọ́mọ àdékẹ́ọ́lá tí ó kù tí ó ta gbogbo wọn jọ ọmọ ẹ̀ lé ènìyàn àlàjẹ́ náà wọ́n máa yẹ àbùkù náà fi bínú ní ńlá àti gẹ́sì lẹ́yìn ọlọ́run ọlọ́run gba gbogbo wọn jọ pọ̀. fẹ́yẹ kúrú ọlọ́ba ìgbé ọlọ́run á máa sọ̀rọ̀ dáná yọ ọmọ sọ pé à ń tún abẹ́dáàbí fún mi ìbáàdì àwùjọ. ẹ̀yin gẹ́sì ẹ̀yin gẹ́sì lẹ́yìn ọlọ́run sẹ́yìn tẹ̀sán àwọn ẹrú sí mi tẹ̀sán wọn nù ẹni wọn máa sì lẹ́yìn òun àwọn ọ̀tọ́ọ̀tọ̀ sẹ́bi àyùbẹ̀rún ní báwọn náà dà àwọn kan ní kọ́ọ̀dù sókè ààrẹ wọ́n sọ pé mímọ ikú ọlọ́run náà kà á nàyà ń gbàgbé ìlànà àná tẹ́sílà mi lò nígbà mi àwọn ìyá àwọn ẹ̀sìn yìí àwọn ajé ajé amára wa ààrẹ tọrọ ká lọ sí nǹkan ní wọ̀lọ́ lójú ìṣòro akọ́síwò táwọn ọmọ ọmọ sí náà. wàlá ni màtàkàrà òun wà á bá òun lọ́kọ̀ọ́sà lọ́kọ̀ọ́sà gbogbo onítọ́lọ́ ń bá ṣe fún wa kó yọ bí òkú padà bọ́lọ̀ nínú tí wọ́n sọ yẹn náà ló ní ìdẹ̀kọ́ náà nínú tí ìgbàlù bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan akúmadé nínú yàrá kọ̀ ọlọ́pàá ìfẹ́lá sọ ní pé wàlá àwọn àwọn àwọn àwọn àwọn tí ń sìn àwọn kan ní tí ń sìn lé yọ lọ wọ́n wà á máa sọ pé wọ́n ta àgbà wọn wà á gbà wọn ìlú ọ̀sán náà ló ń gbàdúrà nígbà tí wọ́n wà ní ayé àtàwọn bàbá wọn tọ́ba ti pé kí wọ́n ti ń sìn nǹkan ilẹ̀ yìí ọlọ́run ní àgbẹ̀ wọn ní ẹ̀ǹkan òun ní ẹ̀ǹkan wàhálà ní ọlọ́run ti sọ ní kí ayé ní ìsọnù ní ìdí àlọ́ rẹ̀. ṣùgbọ́n nígbà tó wá jẹ́ pé wọ́n wá ní lọ tí owó rẹ̀ ti ń tọ̀ lọ́dá dáhùn òkú ní ojú wọn kọ́ ọkọ̀ ẹ̀ bá ti gbóbi ẹ̀wà lọ́mọdé ọmọ gbogbo wa ti tẹ bá ti ṣe ní tí ìbá ẹgbẹ́ tọ́lọ́ bá fẹ́ wáyé ọbẹ̀ sọ̀rọ̀ tiẹ̀ ọbẹ̀ sọ̀rọ̀ tiẹ̀ bẹ́ẹ̀ náà lórí sí ti náà yẹn ti lẹ́yìn ọlọ́ ní bá ti rí ìrọ̀rọ̀ àwọn ọ̀gá rẹ̀ á kẹ́ẹ̀tọ́ ní wọn pè pé á gbogbo ẹgbẹ́ wọn ní ṣe mọ́ láì sí ní yìí nǹkan rẹ̀ ń gbọ̀gbọ̀ kí n gbọ́ kí n bá láìsà pẹ́ tọ́wọ́ àtọ́ká tẹ̀lé àwọn fásitì lè máa tí ìbá ti lọ́rọ̀ kọ́ wa wọ́n jẹ ọjọ́ òkùnfà burúkú àwọn. tọ́lọ̀ bá sọ̀rọ̀ fún ọ torí ẹni kéde ní wọ́n torí ẹni kéde ní ẹni mi ò torí pàtàkì kí ló bẹ tó ti fún ọmọ ẹ̀ tó sọ́ká wọn kù káìsì ọmọ ṣe kí ní ọmọ ṣe wọ́n ó sì máa yí ẹbọ ọ̀lẹ̀ bí ó sì máa jẹ sọmọ ìtòrí yóò sì máa jẹ sọmọ ìtòrí ẹnì kájọ fún yá ní ẹyin náà wọ́n ti fún ọ báyìí ẹni tẹ̀kọ́ ní wákàtí jọ̀nà ọwọ́ àwọn olùsè gbogbo ẹ̀ síbẹ̀ náà ọmọ ọ̀nà sáájú ẹ̀ dáàbì dáàbì dáàbì lọ́sọ̀rọ̀ ayé ẹ̀ ẹgbẹ́ wọn ọmọ àti lọ gbogbo nǹkan tó sí ìdí wọn sọ fọ tí wọn lọ bá àwọn ilé àjẹjọ bàbá ìlú wọ tóbi dá fọ ọjọ́ láì tọkọ lọ rẹ gbẹ̀rẹ̀ lọrẹ iṣẹ́ tí ẹ nù ọ ìlọsọfì ìlọsọfì òkun owó tí ẹ ń ṣe náà ọgbà tí wọn <laughs> náà. <laughs> àwọn ìyá làwọn àwọn bàbá àkọ́kọ́ lọ́wọ́ sí tí ẹ bá tó lè ṣe lọ́wọ́ ẹ̀ tó lọ́wọ́ sí. dáadáa ẹ̀ lẹ́nu ìyá ẹgbẹ́ ọ̀jẹ̀ ìgbàgbọ́ bọ́ sí o ìhàlẹ̀ lásán tó ń sọ pé àbá ìgbó wọn kó wọn kì í. àdìpọ̀ ojú sọ ọlọ́run ojú ti láàyè láàyè lọ́la Muhammadu Rasulullah. wọ́n mọ̀ sí pé ìwọ ọlọ́run tó tó fún ọ ẹni máa ń bẹ fún ọ àwọn gẹ́gẹ́ láwọn gẹ́gẹ́ àwọn ọ̀gbọ́dọ̀ sí kẹ́lẹ́ ẹ̀yìn ọ lẹ́yìn rẹ̀ wàláàkì mọ̀ sáàtà gbogbo àbá ẹ̀ ó ṣe wọ́n náà fi sùn láàyè wọn kí làákẹ́ wọn ò lè sọ́jú bẹ́ẹ̀ náà làwọn bàbá wọn kàtà lọ́sù pékè ayé àbúrò àwọn bá ìsọ̀rọ̀ débi ọ̀ kàtà lọ́sù pékè jẹ́ wá gbàgbé ìrántí ọlọ́run gbàgbé kúrán wọ́n gbàgbé ọ̀rọ̀ náà wàká lóka ọmọ gbúrọ̀ wọ́n wá di ẹni ìparun. àdìgbò sọ̀rọ̀ àìsọ̀rọ̀ oní ọ̀tún sọ fún àwọn sọ̀rọ̀ Bukhari ìgbé ọlọ́ọ̀bá ìgbéra sọ ìgbé àgbẹ̀ àlùsọ̀sọ̀rọ̀ sọ ìgbé yàtúrò láwùrè ìbá fàjùnà ní ìhẹ́wò bisawuti yasimaruhu man baruda kama yasimaruhu man kọruba analimali anadaya. Àdébọ̀ sọ̀rọ̀ àdébọ̀ sọ̀rọ̀ àmì sọ̀rọ̀ lẹ́yìn ìgbà náà ọlọ́ọ̀bá yóò wá pè wọ́n yóò pè wọ́n ìrìnàdíyàn yóò pè wọ́n yóò bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ohun kan tó ti pé àtẹ̀tú súnmọ́ àtẹ̀tú dínà ní ọmọ lọ ní ẹgbẹ́ kò sí àtọ̀ láti ní ọmọ lọ ọlọ́ọ̀bá yìí kọ́ wọn pé alẹ́lẹ́ mẹ́lẹ́ alẹ́lẹ́ ìyá mẹ́lẹ́ ìyá òde bá sọ ọlọ́ọ̀bá yìí ọlọ́ọ̀bá sọ pé èmi ni ọba èmi ni ọba alágbára lórí gbogbo kan alẹ́dàá ìyá èmi lọ́ba tí mo máa ń sa gbogbo ẹ̀ lálẹ́ sàn ṣe lọ́ba tí káwọn kà máa tẹ̀lé ní kùdà láti lè dín ní máa máa lè kí yá òbí ní ọlọ́run àdìgbẹ́ ọlá òun náà ní alágbára a sì yóò wù ní ọjọ́ ẹ̀sán. àdìgbò ọjọ́ àti kókò tá a sọ bí dídí náà sì súnmọ́ ẹ̀ nípa àsìkò àdókè yíyá ọlọ́run náà ní pẹ́ẹ́lí òun nìkan lọ́gbọ́ yóò wà lọ́wọ́. ọjọ́ ti lọ pẹ̀lú ògbọ́lọ́ àbùsí bẹ̀rẹ̀ káwọn bínú torí ọlọ́run pé àfẹ́fà tó dé àwọn tí wọ́n ń tọ́wá lórí net tọ́wá ní ìbéèrè ìdí wọ́n kò sílẹ̀ zero eight zero seven nine three four one eight two four zero eight zero seven nine eight four one uh, sorry seven nine three four one eight two four lẹ́ẹ̀kan sí zero eight zero eh, seven nine three four one eight two four asalaamualeykum wa rahmatulah. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت هدينا واهدنا ويسر الهدى